tí ó jáde ní orílẹ̀-èdè United Kingdom ní ilẹ̀ England lọ́hùn-ún ó mà ti di wàhálà ó ti di ariwo ńlá sígboro tí ọ̀rọ̀ ọ̀hún tó ti fẹ́ fi kó ba kábíyèsí olúwo ti ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Abdulrasheed Adéwálé Àkàbí ti ìlú àkọ́kọ́ pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ kó dìímọ̀ pé ọ̀daràn ni kábíyèsí tó ti ṣẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Amẹ́ríkà rí kódà àwọn náà ti fòfin de pé kò lè wọ Amẹ́ríkà láéláé tó sì tún sọ pé bó ṣe wà yìí kó tó ẹni tí ó máa wọ amẹ́ríkà nítorí pé wọ́n sì ń wá àdásìkò tí a ṣe àkójọpọ̀ ròyìn yìí gbajúmọ̀ àgbà oníròyìn iléeṣẹ́ ìwé ìròyìn punch kan tó orúkọ ẹ̀ ń jẹ́ Túndé Ọdẹ́ṣọlá ni ló máa tú àṣírí yìí síta lọ́sẹ̀ tó kọjá nígbà tó hú ìròyìn táwọn ìwé ìròyìn òyìnbó kan takọ̀ ní polúwo jáde lásìkò táwọn ìwé ìròyìn náà ìyún ìwé ìròyìn Daily Mail àti ti Sun ti orílẹ̀-èdè United Kingdom tí wọ́n ń kọ̀ròyìn nípa àbẹ̀wò ọmọọba ìlú England ìyẹn ọba ọba Harry àti ìyàwó ẹ̀ Meghan sí Nàìjíríà àti bí olúwo ṣe gbà wọ́n lálejò débi tí olúwo fún Meghan ìyàwó ọmọọba England ní orúkọ Adétòkunbọ̀ ó ní àwọn ìwé ìròyìn náà ń kọ ọ̀rọ̀ sí i tí wọ́n sì jẹ́ kó mọ̀ pé ẹni tó jẹ́ ọ̀daràn tí wọ́n jù sẹ́wọ̀n ọdún kan àti oṣù mẹ́ta lọ́dún 1998 lamẹ́ríkà tí wọ́n sì tún fagilé padà sí nàìjíríà ni wọ́n fi ń jọba àwọn ìwé ìròyìn náà tú àṣírí wípé orúkọ olórúkọ àti ìdánimọ̀ onídánimọ̀ ni Olúwo ń lò l'Amẹ́ríkà láti fi ṣiṣẹ́ ibi àti láti fi lu àwọn èèyàn ní jìbìtì kódà ó ní lẹ́yìn tí wọ́n fìbínú lé kúrò lórí Amẹ́ríkà tán fi sọ̀kò láti orí omi ó ní ṣe ní kábíyèsí tó padà wọbẹ̀ kó tó di pọ́n padà fòfin de pátápátá tí wọ́n sì ní kò lè wọ ìlú London ìyún United Kingdom mọ́ lásìkò yìí torí Ọ̀dẹ́ṣọlá wá jẹ́ kó di mọ̀ ìpè lẹ́yìn tí ìwé ìròyìn Daily Mail àti Sun tú àṣírí òun fẹ́ fi ọ̀rọ̀ yòókù sílẹ̀ fún àwọn afọbajẹ ìlú Ìwó àjọ economic financial crime commission efcc àtàwọn agbófinró láti rọ kábíyèsí lóyè o àti láti fọwọ́ òfin gbé e nígbà tí ọ̀rọ̀ yìí jà rìnrìn tẹlifíṣàn yorùbá tó tó máa fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí olúwo ṣùgbọ́n tí kábíyèsí òfìsì tí àtẹ̀jíṣẹ́ wà dàsìkò tá a ṣàkójọpọ̀ rẹ̀ yìí bákan náà fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí agbẹnusọ olúwo ọ̀gbẹ́ni ibrahim ali bẹ́ẹ̀ ni ọkùnrin náà òun náà kò fèsì èsì àtẹ̀jíṣẹ́ wa dàsìkò tá a ṣàkójọpọ̀ rẹ̀ yìí ṣùgbọ́n ṣá ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn tí ò gba tòlú wò ni wọ́n sọ pé kẹ́lẹ́ tè lo àǹfààní náà láti rọ̀ lóyè nítorí pé ẹni tó bá ti ṣẹ̀wọ̀n rí tàbí tó bá jẹ́ ọ̀daràn ní ibikíbi yálà lamẹ́ríkà ní àbílẹ̀ adúláwọ̀ kò lẹ́tọ̀ọ́ láti ṣe ọba ní ilẹ̀ yorùbá mọ́ ṣùgbọ́n o àwọn olólùfẹ́ olúwo sọ ikú baba ńlá arọ́ ni wọ́n pa ń bá kábíyèsí wọ́n ní kò sẹ́ni tó lè lọ kábíyèsí kúrò lórí ipò àwọn baba ńlẹ̀ nítorí pé àwọn aráàlú fẹ́ràn àti wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gbé kábíyèsí ṣubú níbi pé wọn yóò máa rọ̀ ní òye. thank you